ṣóńgbọ́ alóore magasi ni ṣóńgbọ́ alóore magasi ni ṣóńgbọ́ alóore ẹ jẹ́ pé wọ́n pé wọ́n mọ pọ́lá ọlọ́run ni inú ń bí wọn wọ́n fẹ́ dáná sàn là ọlọ́run iná gbula mọ́ wọn lójú ẹ bá ń pé ọ̀la o ọ̀la rọ̀gbà yìí wá ká ọ̀la o. alóore magasin globe app ọjọ́ tèbi bá ń palẹ̀ ìwọ́nà máa ṣe sí nílé ọjọ́ tèbi bá ń pọ̀nà kó máa ṣe eré lọ́nà ṣóńgbọ́ èèyàn kẹ mókì ẹ̀ ṣóńgbọ́ kí lorúkọ ara ẹ̀mí náà ẹjọ ó ṣe bíjì àrímọ́kì ẹ̀ ṣóńgbọ́ ó ṣe bíjì o ẹjọ ọlájì mọ́ni ọ̀kẹ́ mi dọ́là ṣe ń gbọ́ o ìyá lóore gbogbo magazine ọmọ òsì àlò aláì mi ò ń kọ́ ó ṣe ọmọdé ọ̀pá ó yẹ jẹ́ pé wọ́n pé ẹ̀yin tèmi kí ni túmọ̀ ẹni tó gba bọ́ọ̀lù títí ọmọ tí ò jẹ́ gbò ọmọ àníkógò ọmọ àníkó score ẹ jẹ́ pé wọ́n pé twenty nineteen yìí sọ twenty twenty táyé máa fi parẹ́ ẹ̀yin tèmi ọmọ àwa ti gbòò alóore magazine àwa ti sọ ọmọ àwa ti gò ọmọ òṣè bọ́sì ṣó ń gbọ́ ẹni tí inú ẹ̀hún dùn fún ẹ. stainless mama. òṣè stainless mama. stainless mama. ẹjọ òṣè stainless mama. òṣè stainless mama ni mo kì ẹ yóò ń gbọ́ òṣè bò sọ ọmọ lọ láti gbọ́ òṣè stainless mama ṣó ń gbọ́ o alóore gògò magazine òyìnbó ní ẹgbò stainless mama gló àbùkù gbọ́ èèyàn ọmọ ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ gángan kí ló ṣẹlẹ̀ gángan alóore òṣè gbogbo magasin ìṣòwò òṣè portugal ló àbùn òṣè portugal owó stérésì mama ló ń san alóore gbogbo magasin ló ń san owó òde ẹjọ ìyá alájẹ gbogbo fàákọyà yóò ń owó mama magẹ́rẹ́sì ló àbùn ẹjọ ìbílẹ̀ ọmọ balógun ló ń kọ́ fújì ìṣẹ́yìn èmi lọ́mọ balógun tó ń kọ́ fújì èmi lọ́mọ jakadi lóró ọba èmi lọ́mọ jakọjakọ tí jà lọ́ba ibi tí mo jà bá ìbáṣojú olóko bá là ọmọ làárẹ̀ kó dọ́gba ìkọ́ gbọ́dọ̀ olùkọ́ ọmọ tí kan bá jù kan ogún akówọ́ rònà ọ̀sẹ̀ ó yẹ jẹ́ pé wọ́n pé ti bára wọn fà àlẹ́ mi náà máa ń yàrá mo máa ń bí yá bí ìdí ti rere léyìí ẹ̀rí bẹ́ẹ̀kì lódù ọmọ nàṣó ọmọ nàṣó nàṣó nàṣó nàṣó alóore gbogbo magazine ìfìlóṣe ọba ṣe sátọ̀dé kan tán alóore ká tó ṣe ọba ṣe kan dúró sátọ̀dé láyé ee ó ṣe àlóore ó yẹ jẹ́ pé wọ́n pé ọlọ́run fàlámọ́rọ̀ wáyé náà wù. akibari náà wò wakọ̀tún àná àdíyà ònà sẹ́wò wakọ̀tún àná fòlóṣè nà wakọ̀tún àná àdíyà ònà wàkúnlé náà ṣàlélá yìí hasa basharon ní haza ìlàmọ́lá kún kẹrin mú ọ̀lọ́ òǹlàǹkì. alóore ẹ jẹ́ pé wọ́n pè wẹ́ndì o o. gbẹsẹ gbẹsọdún ẹ ọgbẹbọdún ẹ ọdẹsọ ọdẹsọ ṣe ẹjọ ó wà fún ẹjọ bíjì kìló ṣẹlẹ̀ ẹjọ ṣe kìló wà fún ọdún ìjàmbá rẹ àwọn òṣèdèlè Portugal ọmọdé ọgbẹtù ìtìrú ìjà bàrò èèyàn wà spa tó ń gbọ́ wà spa dágbó wa. ọ̀kẹ́ dọ́là dọ́là. ọ̀kẹ́ mi dọ́là ee. Eh. èèyàn ló sáwọ̀ èèyàn ọ̀kẹ́ mi dọ́là tó ń gbọ́ èèyàn ta lóore gbogbo magasin èèyàn somebody nọmba tí lọ sí láyé gbogbo ìbàdàn òṣèlú bá ti rí ìhà ọtí lárí gbogbo ìbàdàn ló wà gbogbo ẹjọ ṣe oní pancake ó sì ṣẹlẹ̀ ṣé wọn bá ṣẹlẹ̀ ṣéun ah, ó ti sẹ̀rọ̀ ẹ̀rẹ̀ máa sẹ̀rọ̀ ẹ̀lẹ́ ẹ̀sẹ̀ ó yẹ jẹ́ pé wọ́n pèsè sí ọlọ́mọge òtú wọn skẹ̀ òtú wọn lè gbọ́yàn sí ìtàkọ́wò gọ́gù wọ́n ní kó wá tẹ̀ làpí yìí o làpí yìí o ọmọ bàbí yìí o làbí o ọ̀kẹ́ mi náà rè o èèyàn ta lóore gbogbo magasin ẹni tínú ẹ̀hún dùn wọlé fi wẹ́ni tó ń banújẹ́ àwa rí rògùn pẹ̀lẹ́ láyé wa o èèyàn kí ni yọ̀sáìdà ó ṣe yọ̀sáìdà ṣó ń gbọ́ o yọ̀sáìdà o. wà ah, á gbà sọ́mọ́ àmúká traffic kì í ṣe bẹ́ẹ̀ ọkọ̀ máa ń gbéná gòrí ọ̀tá mi ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀ṣà ọ̀ṣà ìyá lókè wọ́pẹ́ máa mú bíbá ọ̀yà jágó máa mú ọ̀rọ̀ ìgbà ní máa ń ṣá.